الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونتوب ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله ان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في adájọ́sùn ọ̀nà ọ̀rọ̀ tí wọ́n kádàrà káfíńdé tí ó kọ̀wọ́ nírọ̀lẹ́ ìròyìn adájọ́sùn ọ̀nà ọ̀nà ìrọ̀lẹ́ òní abala ọlọ́run abala ìṣesí ìrántí òmìnira ọ̀dọ̀ náà ìrọ̀lẹ́ òní àfọ̀nàmọ́nípa oríṣi ara ìyá èyí ó tún padà ní ìdí ẹ̀dọ́gbọ́n atau lupa oríkìyàrá kan lé òun náà fún gbangba ìyẹn ahán ìrọ̀lẹ́ òṣìṣẹ́ bàbá ọ̀rọ̀ nípa àtàmà ìgbọ́ tá a ti ń gbọ́ràn níbo lẹ́yìn ká lọ sí kí lọ́pọ̀lọpọ̀ ń ṣe eléyìí tí a mọ̀ sí àgbéyẹ̀wò nírọ̀lẹ́ òṣìṣẹ́ síwájú lẹ́yìn nínú ayé ẹ̀kọ́ hàn ọlọ́run ti hàn pé lára ìlera tó ń ṣe fẹ́ dára òní pé òun fi gbígbọ́ òun fi gbọ́ síbi ètò wa nínú sọ́dọ̀tò náà ayé ìkejì ní lọ́gọ́rùn ọlọ́run ti wọ́n bá wà ọjà fún mi gbòòrò ìgbòho àádọ́gbọ̀n ọlọ́run ńlọba tó mú mi jáde ńlọba tó fà mí jáde láti mú ìyá yín ìgbà tẹ ẹ kọ́kọ́ láyé láà sáàdà fún ẹṣẹ yíká ẹ nán kàkà ẹ bọ́m kàkà ẹ lùmí kàkà ṣùgbọ́n wàjá àgbàdà fún ọ̀sán díẹ̀ díẹ̀ ọlọ́run fi ìgbọ́. ومثل فيه ابن برا والأبصار إيري ولم تجدني ابن سرنا والأفئدة أما أقني ولم يكن الشفاء ولم لا شبيه لعلكم تشكرون bóyá ẹ lè dúpẹ́ fọlọ́run ẹ fi ẹ̀mí ìmọ̀ rẹ̀ lórí ẹlẹ́yìn àìmọye ẹ̀dá ló ṣe kéré etí ń bẹ́ẹ̀ etí ẹnu míì ó tó àtẹlẹ wọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ pariwo láti òní dọ̀la òní gbọ́n lẹ́wọ̀n ẹlòmíì ẹ pariwo pariwo kó tó ti kọ́ máa gbọ́ díẹ̀ díẹ̀ nínú ìfẹ́ ìbáwí àti kéèyàn tó gbọ́ràn àti òdodo orin ìkẹ́ńlá ńlá àti ìtọ́jú tọ́wọ́ ń sọ nípa ìdí yìí mìnà àmọ́tọ́mì wàfà ilẹ̀ ẹ̀sìn bí yìí bá ń wá ìlú àwọn nǹkan bíi mélòó kan ọgbọ̀dọ̀ ní síyàn lára èyí ò lójú ẹ̀yìn ó máa lè ní akọ àtàwọn àlàyé olùkọ́ bá ṣe èyàn wá lórí bí yìí ń wò ó sí ọ̀gọ́ orí wo sí ìlú kódà ẹni tí ò lójú tó bá sì ń gbọ́nà láwọn àkókò mi ìgbọ́nà ó tún pé ju ojú èdè kékeré òní lọ ló jẹ́ pé lára àwọn ìlànà èyí tá a fi ní ìmọ̀ lára ìní gbígbọ́ ìlọ́wà nínú sọ́dọ̀tò lẹ́kàtì ọlọ́run bá jẹ́ ká mọ rírì gbígbọ́ bákan náà òní àfọlàmì lè fi èrò kí ló dé kí wọ́n ń dìbò kàlù wọ́n á ṣe ìrìn àjò lọ kí wọ́n ó rìn lọ lórílẹ̀ pàtàkó ìdáhùn olówó ní àtìlẹ́yìn láti bàjẹ́ bẹ́ẹ̀ àwọn ọkàn tí wọ́n fi máa bá pọ̀ ní nǹkan ọlọ́run gbogbo rẹ̀ fún wa bákan náà ètí tí wọ́n fi gbọ́rọ̀ látọ̀ ní onídàájẹ́ bẹ́ẹ̀ ojútọ́ náà bá tọ́jú láwọn àlejò sọ́dọ̀ anabi ti àná òtúrọ ewu etí ndẹ́nibi lílo etí yìí síbi tó náà kọ̀ ọ̀fẹ́ nínú kàdé kó dìbà alágbèn ádámù nàbí kúrò nínú kàdé náà ọmọ anabi ádámù ntí ọmọ jẹ́ ìpín rẹ̀ nínú ìná ọlọ́run ti kọ́ máa wọ̀ múlẹ̀ kò gbọ́dọ̀ mẹsẹlẹ ní yẹn pé kò sí bá a ti fẹ́ gbọ́ kóòbí ìdènà pátápátá látàrí pé fọlá iná ẹ̀sìnìyà ojú méjèèjì ìmọ̀ ẹ̀ṣẹ̀ ìdènà kí n sì ná ojú bẹ̀nà bọ́ọ̀rì oníwòkà wọlé ọdún náà etí méjèèjì náà máa ń ṣe ìdènà ìdènà òmùmọ̀ ìdènà ìdènà àti àti pé kama gbọ́ ọ̀rọ̀ ẹni pẹ̀lú ọmọ rẹ̀ ojú ló jẹ́ kí ní ojú rà lálà yìí ìgbà tí a ń sọ àwọn nǹkan tó dé wọ̀ fún ẹni tí ẹ̀sìn ti dọ̀nà fún wọn ni wọ́n wá ń kàlọ́ pé wàyí akọ́nù àbẹ́yìn ó dé wọ̀ fún láti ṣe láti ṣe láti ṣe wọ́n wá kàdé pé wàtàlá ń lòlò bí kàdàmíà ẹni pé kọ́ máa gbádùn ọ̀rọ̀ ìṣòro tó bẹ̀rẹ̀ kọ́ máa tẹ̀gbádùn rẹ̀ wọ́n ní ìwọlé o ẹni tí ẹ ti ti sọ̀rọ̀ yìí. nínú àdébì yẹn wọ́n kò kò náà ètí méjèèjì wọ́n máa ń tètè náà wọ́n ti náà wò máa náà dènà ìsí olùkọ́ máa gbádùn ohun ìrìn olóyè wọ́n lè dáhùn àwọn àmà ń tètè náà lìnàwó àdáhùn ọ̀rọ̀ sábàbẹ̀ lọ́dọ̀ tọ́jú ọ̀rọ̀ obìnrin ọ̀rọ̀ àlùfáàdá lára ìgbìyànjú ètí ètí àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà lọ́wọ́ wàdíyà ti náà àlùfáàṣù obìnrin lóbìnrin kọ̀ ọ̀gá lọ́wọ́ báyìí ká ọwọ́ ìdí ọ̀rọ̀ dáadáa ìṣẹ̀lẹ̀ náà lára fún ìṣẹ̀lẹ̀ náà wà méjì ló ẹsẹ̀ wa náà ó náà ṣe zìnà zìnà àlùkò zìnà ti ẹsẹ̀ ní pé ìlú ìrìn lọ sọ́dọ̀ èkó náà láàyè wàlúkọ́lù yà wí ọkàn ní ọ̀fẹ́ oníwòrán ìrọ̀lẹ́ ìnáwó ọkàn ní ọ̀fẹ́ wà wọ́n lẹ́yìn náà abẹ́ ìyọ̀wọ̀ àkọ́kọ́ yá yìí àbí òwúrọ̀. ويبين ذلك الفرق والمحاول تحقيقه yẹni pé àwọn àdéhùn àti àwọn àyà yìí wọn já mà pé etí wa yìí ìkíní orin ìdẹ̀ra ìkẹ́ni látọ̀dọ̀ látàbí pé lára àwọn ọ̀rọ̀ tá a máa ń lò tàbá fẹ́ ní ìlú lára àwọn irinṣẹ́ ìbí ìyàn ọ̀kàjọ òlè bákan náà àtúrà rẹ̀ ewu ti tẹ̀lé ní káàtó ibi tó náà wọ̀ sí ọ̀rẹ́. Àwọn àwọn tó bí àdìbáwọn ìtumọ̀ oríṣiríṣi àwọn sáà máa ń fèsì gbọ́. Ìtàn máa ń fèsì gbọ́ oríṣi mẹ́ta. Ìkíní màtúwọ́nà yòókù ọ̀rọ̀ yẹ̀kọ́. Àwọn sáà fèsì gbọ́ tó ti pé ọlọ́run ní fèsì ká máa fèsì gbọ́. Ọlọ́run yóò ti ká máa fèsì gbọ́ àjẹkẹ olú nǹkan bá mi àlèyé máma ilé yìí máa mọ ọ ká máa gbọ́dọ̀ nǹkan bá mi ètò ti fọlọ́ ọ̀la tí ó tù wá tí ó tù ní ìwà lórí rẹ. nínú tó wá dáa jù téèyàn máa fi sí gbọ́ kìtà ọ̀nà olùdíjẹ́rọ̀ náà ti ṣe àlùkùránì alágbèlé. gbígbọ́ àlùkùránì ìpele mẹ́ta ìròyìn àti pépé ìkíní sàmáàmù jábàá wọ́n kàn ń gbé gẹ́gẹ́ kura ni wọ́n kàn ń ka kura ni wọ́n kàn ń ta ilé ní lásán ni tó sàmáwù sábà bàbà. ẹlẹ́ẹ̀kejì náà sàmáwù sábà bòmí ilẹ̀ tó gbé wọ́n tẹ́tí gbọ́ níbi tó gbé mo fẹ́ gbọ́ ní tí mo fẹ́ gbọ́ yé lẹ́yìn tó gbọ́ yé tán wọ́n tàbí àgbóore ó tún wá ń lo iná ń tọrọ ọ̀tọ̀ èyí ń ká wọn wàhálà dáàbìlà sàmáàmù ìjàmbá ọ̀nà ẹ̀kẹta nínú àwọn gbígbà lùbáàlì òfin sí omi lẹ́yìn tá a ti gbọ́ tá a gbọ́ yé tán ká tún wá gba ọ̀rọ̀ ọlọ́run tí ń bá wá lọ ká tún bá wọlé yẹn ni pé ká ṣe lẹ́tọ̀ọ́ yẹn pé tá a bá ń àwọn tọ́lọ̀rọ̀ bá ní ìfẹ́ sí tọ́lọ̀ yẹn ti ká fi sí gbọ́ nǹkan ọkọ bẹ olùkìtà ọgbà ìwádìí àdàkùnrin lára rẹ àlùfínà ìlà ọgbàtà ìtumá ìbánisọ̀rọ̀ tí wọ́n bá ní sọ ní gbogbo ọjọ́ jimá kama ìlú kama ẹ̀dọ́ tá a bá ń gbọ́ jimá mi tá à ń kírun láwọn ọmọ kíláàsì ètí àti ń sọ òdodo ọ̀rọ̀ ọlọ́run àwùjọ yìí yóò sì yí padà yóò sì dára fún un bó ṣe wà yìí lọ. Ọ̀dà ìtọ́lá di oníṣòwò ìmáàmù náà padà sí wáàsí nípa gíṣù ìrọ̀lù ṣíṣe níbi ọ̀sẹ̀ títà àbòròjì ṣíṣe níbi ọ̀sẹ̀ títà. Xadà ìyanijẹ ìtanijẹ níbi ọ̀sẹ̀ títà. Adájọ́ oná ọ̀sẹ̀ yóò mọ̀ pé adájọ́ ayé ọ̀nà mẹ́ta ní wọ́n pín sí méjì ìyànà méjì ni ó wọ náà ilé yọ kan òní ọ̀gá ìjẹ́nà iná ní sáńdájú pẹ̀lú déédéé ọlọ́pàá olórí tẹ̀ yọ̀mù tó owó ẹ̀yìn etí ọ̀gá ọlọ́pàá òní pẹ̀lú ní. àtúbẹ̀ bẹ́ẹ̀ lọ ìníkọ́lá ń fọ́dà fáàmù fìdí gbọ́ òní kútúbà ìbánisọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run èyí máa wáyé lóòjọ́ sí náà. kí wàá ṣe ìṣe ti kọ́ ọ̀rọ̀ náà wàá mú kàńtì ọ̀rọ̀ ọlọ́ba ní sàlékún dáadáa wọn àwọn tó bá ti kọ́ ọlọ́ba ní kọ́ lóye wọn wọn ẹgbẹ́ fún bàbá àdùnkan náà wọn dáhùn náà lórí èdè ayọ́ àná tó àyìnà tó àyìnà tó lóòdù àyìnà mẹ́ra wọn eléyìí kọ́ ṣùgbọ́n tí ń tẹ̀lé lọ́wọ́ láàrin àwùjọ kí lọ́lọ́run sọ nípa rẹ̀ kí àwọn bàbá náà lọ́ọ́ bá ní sọ wọ́n lẹ́nu náà lọ́wọ́ àwọn tó ti fún ọlọ́run àdìsọ́ níjù lọ. torí pé àwọn làbá pè ní abàtẹ́rọ̀ kọ̀ọ̀dì lọ́dọ́ ọdúró lọ́lọ́dì lára ń tà àwọn akọ̀ọ̀dì kọ́ lè kọ́ dáa ìmọ̀ràn táwọn òbí méjèèjì jẹba ń fọ́ àdìkíntì náà nìlá àdámìlá àbọ̀wọ́ ọ̀rọ̀ àwọn òbí méjèèjì ọ̀rọ̀ náà èyí dáa tọ́ba ọ̀rọ̀ ọlọ́run àtòjìṣẹ́ ọlọ́run tọ́ba ohun tí ọ̀dà kò rẹ́ra tá a ní èyí gbọ́ òdìdíbi òdòdó àlẹ́. bákan náà ẹni tí ń tẹ̀nà sí àfún wa àlèsì máa ń làkàlà rè náà fẹ́mi eléyìí náà lára àwọn ọ̀rọ̀ tó yẹ ká máa kọ́ lára ìlọ́wọ́. lára ẹ̀ bákan náà àlùmọ̀wá ń tẹ̀lé àgbà náà àwọn bọ́ọ̀sì ìdánilẹ́kọ̀ọ́ lónìí ìjọba ṣe fún wa ká máa ń gbọ́ ká máa ṣe sẹ́kọ̀ọ́ ká máa ń kúlò lára àwọn ìta àwọn ti ti ń ṣe tí ò ní jẹ́ ìgbàlejò fún àwọn wájú ọlọ́run tọ́ba tí ó lòdì sí ara. ìta abájọ́lẹ̀ ń pè é sábàtọ̀ nípa àwọn àwọn ìta àwọn ti ti gbọ́ alóòtú sí mẹ́ta èkìní mọ̀tìmọ́ àwọn ìlẹ́gbọ̀n báwọn ọ̀dọ́ àwọn sáǹgbọ́ ọlọ́ọ̀tì kò sí ọlọ́ọ̀tì yọrí ní gbogbo tá a ti ń kà lábẹ́ kan lábẹ́ sáǹgbé tí gbọ́dọ̀ lọ pẹ́ tó ti yọrí sí lára ìjọba. ìrẹ́lẹ̀ kejì mọ̀tìmọ́ àwọn bá máa tó ń gbọ́ ó jẹ́ pé gbígbọ́ rẹ̀ alẹ́ gbọ́ láti gbọ́ ọlọ́ọ̀tì yọ̀ǹda fún àwọn ṣẹ̀rí àná yọ̀ǹda fún wa ṣùgbọ́n láàyè nípò ọ wọ́dà yóò gbé lóru ọlọ́run ò ní pẹ̀lú kò ní kórè láàrẹ̀ kò ní pẹ̀lú kò ní kórè láàrẹ̀ ẹ máa ń bọ̀ kò ní tìrú eléyìí àpèjúwe rẹ̀ ó ní oníkàmọ́ gbọ́ àwọn nǹkan tó ti pé kò lè ṣe ní láǹfààní lábàlẹ̀ ẹ̀sìn ṣùgbọ́n lábàlẹ̀ ayé ọ̀nkọ́ni láwọn ẹ̀kọ́ kan àbómi eléyìí láti gbọ́ òfin tí ó dúró bẹ́ẹ̀. lára rẹ̀ bí àwọn ìtàn àwọn àtàn tí ò ní rọ́nà tó eléyìí tá a bá ń gbọ́ lára àwọn kan tó ti rí kò sí ní tó burú torí pé ìtàn níta gbọ́dọ̀ kò nífẹ̀ẹ́ sí ti pé ìtàn ó lè jẹ́ pé irọ́ onífẹ̀ẹ́fẹ̀ ṣùgbọ́n látàrí àwọn ẹ̀kọ́ kan àgbómi ìdé ìmúwòrì níbẹ̀ ló jẹ́ pé ọlọ́run ọ̀rọ̀ yìí ìrìn ẹlẹ́ẹ̀kẹta ó ní màmúmáàlù yorùbá lọ wọ̀yẹ̀ sọ̀rọ̀ ìtàn tó ti gbọ́ ó ti pé ọlọ́run kò lè ra ọlọ́run pé ní eléyìí lọ́wọ́ yìí ó ń dáná tàbí sí ìdánilẹ́kọ̀ọ́ ìrọ̀lẹ́ yóò tẹ̀lé lórí. lọ́la táwọn tó ti gbọ́ ó dé wọ̀ láti gbọ́ fọlọ́mọ òní òní àdìsímá ìlànà ìyọ̀pọ̀ àánú ìyàpọ̀ ìyọ̀pọ̀ òní. ìmọ̀ àtẹ́gbọ́ ọ̀rọ̀ ẹni tó ti gbé ó ń bu ẹnu àtẹ́ẹ́nu ẹ̀sìn ọlọ́run ẹtí ń bu ẹnu àtẹ lórí ìlànà abẹ́ntí ń bu ẹnu àtẹ lórí ìjọlọ́ abẹ́ntí ń fẹnu ṣáàtà ẹ̀sìn ìlú ẹ̀mí dáhùn ọ̀lẹ́tọ̀ọ́ láti jókòó kiri ọlọ́run ọba àtẹ̀jọ́lá wọ́n sọ fún àwọn ayé àtúntò láti ṣe àyíká máa olè náà wọn kàtó ti fi kiri wáyé dáhùn àyíká tẹ̀lé ní ẹ̀kọ́ tó nà sí àyà sínú àrùn àná hátà ìfowó lòlò ní àyè ìfowó yé mi ọlọ́run ní àṣìṣà àwọn ò lè jókòó sí àwọn ọ̀gá àwọn tó ti wípé wọ́n ń tẹnu ṣe yẹ̀yẹ́ lọ́rọ̀ ọlọ́run wọ́n ń bọ̀rọ̀ ọlọ́run wọn kì í dá má jókòó sí wọn bí àṣìṣe wàá mẹ́rin ti yẹ́ mẹ́ta ṣèjọ́n àṣìṣọ́n ti pọ̀ láti rí tó o bá ti àná ti àná mo máa wá jókòó sí ìrẹ́dẹ́rẹ́dẹ́. فلا تتجهوا القلوب ليس كالبدن فلا تنفعوا هذا الذكر مع القوم الكافرين أما الله يقول يقول بأنهم مجنون لا يبقى ilà wọn ti kí wọn tẹnu ìkùsè táwọn tàbí bí àwọn tíyà lákòjúwe gbogbo àwọn tàbí pátá àwọn bíi péréte bíi mẹ́ta sí mẹ́ta àwọn ní amúnibọ́ lọ́wọ́ àwọn ṣíà èèpè ní máa ń fa àwọn sàbẹ̀lẹ́fẹ́ ní pàtàkì jùlọ Abubakar àti ọ̀nà wọn gbà fáwọn méjèèjì wọn wọn já ìlàáfàgbà ni lọ́wọ́ àlè àti kó wọn lẹ́bẹ̀ẹ́ ló jẹ́ pé gbogbo àwọn sàbẹ̀ bàtà kéèké ní wọn lọ́dọ̀ àwọn ṣíà àfàwọn ìgbà wọ́ọ́rọ́ nìkan olùmọ̀ọ́ ti ṣe ìrẹ̀lẹ̀ nínú wọn nígbà tó ti kú báyìí kọ́ọ̀nà ọ̀sán àbàlà ìfẹ́dẹ̀ fún àbàlà olú ìta ó bá ń tọ́jú pátá ní ẹ̀sìn fún náà àfàwọn tó ń gbé ló kà lọ́la wọn kà náà ti sàn yìí lára ọ̀wà ẹni pé ìṣẹ̀lẹ̀ ń ṣe fún ìsáwọn àbẹ́ ìtọ́ni tí ọ̀dà lépa wọn ìwọ̀ ni o bọ́bá tí a rẹ̀ àwọn tí a ń tọ́ yà á má dúró pẹ̀lú àwọn bá náà lọ́jọ́ pé ìtọ́sẹ̀lẹ̀ láàrin màmá àlè àti màáwíyà mùsùlùmí tó bá máa ń tí ń ṣe ọlọ́ọ̀tìlá ọwọ́ rẹ ọlọ́ọ̀tìlá bẹ́ẹ̀ ẹnu rẹ yá a bọ́ má dájọ́ o òṣìṣọ́kọ̀ o torí pé òṣìṣẹ́ náà máa fọ́tọ̀ tó àwọn ọ̀rẹ́ ìgbàlódé náà pé ọ̀pá àbí ọ̀pá àbí àwọn àtàdé òṣìṣẹ́ àwọn àtàdé òṣìṣẹ́ láàbù àbáyé ẹ má ti bẹ̀ lóde lóde náà gbàgbé mi ẹ má fi wọ́n ẹ má sọ sí ọ̀dà nípa wọn fa iná àhàdà torí pé sábà nìkan ni ẹsẹ̀ nǹkan tó ló ní bá ń jọ lójú láwọn máa méjì lábọ̀ ní dáadáa bí yàrá fi tó tó èwe tó bí yàrá fi tó wọ́ọ̀rọ̀ gbogbo nǹkan pátápátá náà lálàgbà mọ́tà àdéhìí kò tí ì kò múlò sẹ́ni kọ̀ọ̀kan náà àti ti àná kódà ànábìrì wà láti ti sọ ìdájọ́ ìlú ìlú. lára ẹ̀rọ náà ti di pé ìmọ̀ àgbẹ̀nú gbègbè táwọn tí wọ́n jẹ́ àwọn onímọ̀ àwọn tí wọ́n jẹ́ ní ọlọ́run ní tòótọ́ ìmọ̀ àtọ̀rọ̀ wọn láì dá eléyìí náà lára tí òòlù mẹ́ta mọ̀ ṣe ti gbọ́ lára àgbẹ̀wọ̀ àbáwọn tí wọ́n bá sọ̀rọ̀ àwọn tí wọ́n ti àyè sí ọlọ́run ìmọ̀ agbẹ́nu gbogbo sí wọn eléyìí tó burú pọ̀ nínú àdéhùn tó tó fi mọ́ni adáre wà níyà ń bàbá àdáńtò àwọn ẹ bá mú àyànfẹ́ òun ọlọ́run ẹ bá mú lọ́tàá kí ló ẹni dáhùn ó yà á lọ máa jẹ owó lẹ́ẹ̀kì ọlọ́run ọ̀gá ẹnikẹ́ni àdáhùn tó ti gbọ́ lè tọ́jú ẹ̀rọ ìkíní ìfẹnusẹ́ ẹ̀sìn ọlọ́run ìtàn tí ọ̀dà nípa òṣìṣẹ́ ọlọ́run àwọn sàhábà àwọn tí wọ́n tó ní mímọ̀ àbáwọn tí wọ́n jẹ́ àyànfẹ́ ọlọ́run eléyìí ìtì ọ̀dà ni lẹ́yìn táwọn tó ń fetí gbọ́ léyìí tí ọ̀dẹ́ tọ́ ìsìn náà lè gbé ibà ìmọ̀ tẹ́tígbọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ nínú ìkan sọ lẹ́yìn ìmọ̀ tẹ́tígbọ́ àti wọn àtẹnudí ń bọ ipò kanáà lọ nínú ẹsẹ ìwàjú ọ̀rọ̀ èyí wọn bá tẹ́lẹ̀ ní sọ̀rọ̀ ìgbà lẹ́yìn tí ọ̀dà yà àtẹ̀lẹ́ yà àtẹ̀lẹ́ sọ̀rọ̀ bàbá yìí tún kọ́ yìí kọ́lọ̀ máa ti jẹ́ bàbá lára ìgbà kan náà alùpùpù ìlà àlàáfíà wíwà ọ̀rọ̀ mi sábàrẹ̀ nílò abẹ́ńtí ń kọrin yà àtẹ̀lẹ́ àìdílé mẹ gbogbo bá ti ń gbẹsẹ ìwọ náà bá ní ìpínlẹ̀ tó bàbá yìí nìkan yìí nǹkan náà kọ́má ní kẹwọn wọn ní nàìjíríà náà wọ sàmà wọn ní kó ní kí bọ àti nínú àtẹ́tí bọ wọ àlàáfù láàwù àti nínú àtẹ́tí bọ ìlú àbórin èsì ń kọ èmi náà nà sọ́ba àṣetán àṣetán ló gbé lẹ́yìn ìlú gbé kalẹ̀ mọ àdá àtàlẹ́ àmọ̀ láti máa fi tako mùdọ̀dá ìtàlẹ̀ amúlá láti bá máa fi tako àṣẹ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run wọ́n máa rọ́dọ̀ tàbí máa ṣẹ̀rọ àwọn ọ̀lọ́ àti láti máa fi ṣe àtakò òfin tọ́lọ̀mù tó gbé kalẹ̀ wọ̀jà àlẹ́ wò sọ́dọ̀ dára ọ̀la ìṣòro bíi ọ̀fẹ́ máa fi tako ìtọ́lọ̀mù bá ti ní kókó wa ìtí ọ̀kan wa yóò tún máa dáa ẹnu àwọn àbá mímọ gbọ́ orin muharram èèwọ̀ ni àwọn ẹ̀rí rẹ̀ ọ̀gbẹ́ náà Qur'an nínú hadith àti ìfẹ́nukọ àwọn àbá nínú rẹ̀ nínú sọ́láṣí lọ́sùmán ayé ẹlẹ́ẹ̀kẹfà ọlọ́ni wàmínà náà máa ń yẹ sẹ́rí láwọn ìdílé ṣèyọ̀dẹ́gbà àǹtẹ̀bíyẹ́dẹ́gbà ṣègbè wàmínà náà ọ̀nùmẹ́ńtà àwọn èèyàn àwọn tó ṣe pé wọ́n máa ń kó wọn ara orin kéjẹ́jì orin òní ọ̀la gbogbo tẹ́ àbájá ẹ̀ ẹ̀dùnkọ́ wá àti ìjọba wá àti lẹ́bà tó gbọ́ wá àti ìrìndọ̀rìndọ̀ òní òtúnbọ̀ rẹ̀ rà ọlọ́run ló ń ṣe bẹ́ẹ̀ lèyìndé lànà tẹ̀lé ìrìkà láti lè bá àwọn sọ̀rọ̀ olùjọ́ lọ́rùn nìgẹ́ni àìní láì ní. àbáyé nínú mọ̀tàn kọ́lọ̀ bá ti bẹ́ẹ̀ ní olùkọ́ náà bá fúnra pé láwọn àdéhìí tọ́lọ́kọ́nù ààyè àwọn oní àdìgbé náà kò ní ẹni pé òòlù kíkọ́. ọ̀pọ̀lọpọ̀ ní wọ̀lọ́ọ̀yì lẹ́bi láyìlá ìlà òhù ó fi láwùjọ wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀la ọba tó ti kéko sẹ́ni kankan tá a fún lóṣooṣù yàtọ̀ tó nìkan mi búra lórí pé láwùjọ àdéhìí ètí nínú ààyè àyè lórí wípé òun ni láàyè míì nínú tíráfìlì ìṣòro àyà ìkẹrìnlé ìkẹrìnlé lọ́gọ́ta sixty four ẹ̀gbà tí àṣetọ́ àná tó borí dúdá lọ́dọ̀ ọlọ́run ó wá sọ́ba àwọn ọ̀dọ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wá fún un ọlọ́run tó wá fún un wípé wá dẹ́mbé màní sàtọ́ àtàlẹ́ nínú ìgbọ̀wọ́ kíkà wá tún bọ́ yéésù àwọn tó kàn yéésù fi àwọn kẹkẹ fún ọ lọ́wọ́ lórí bóòsì àwọn àtẹ́bí alẹ́ àtẹ́bí ohun ọ̀rẹ́ kí ló ń tẹ̀sán iná lónìí máa fi gba tiẹ̀ jẹ́ máa fi gba làákà ìlú kódà wàṣáárí fi ń fi àbúwálé wọ àwùdá níbi tí a bá ti ń kó dúkìá jọ tí a ń kówó jọ báwọn kó fa ń bẹ̀ má jẹ́jẹ́ kó wọ àlàálẹ̀ nìkan wọ́n mọ̀ náà jíkẹ́rẹ́ àbámu náà kárí àbámu náà yàrá tó fẹ́ bímọ náà jẹ́ kó máa lè ọkọ̀ ní ọmọ wọn rò kọ́ mẹ́wọn nígbà tí ọkọ àtìyàwó yàrá fẹ́ dára wọn láṣepọ̀ ló fẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti bẹ láṣepọ̀ kọ́nà kọ́sà ló wà àwọn ọmọ tó ti pé àṣẹ ìtàn ó rò pọ̀ mọ́ bàbá àtìyà ń gbà ní òbí wọn ìlọ̀pọ̀lọpọ̀ ọmọ nígbà tó pé àti bàbá àtìyà àbíkèrè tá a máa ṣe ká tó súnmọ́ yẹn ni kọ́lọ̀ nǹkan sàmì àbáwọn díẹ̀ díẹ̀ kọ́lọ̀ nǹkan sàmì. nínú àdìsá nípa Muhammad sallallahu alaihi wa sallam ọ̀pọ̀lọpọ̀ àdìsí lọ wá lẹ̀ lẹ́yìn táwọn ẹni ti ń jẹ́ àmà pàtàkì ewu níbẹ̀ níbi oorun ní kíkọ́. ó jẹ́ àmà pé nígbà ọba ti ní ọwọ́ ọ̀rẹ́ ayé orin kíkọ ọtí mímu ìnájú àwọn èèyàn ọ̀kà wọ́n ní ẹ̀kọ́ ni ẹni kí ló jẹ́ wọ̀ bẹ́ẹ̀ nínú adé lẹ́yàpọ̀ nínú ìfowópamọ́ ànádi ní ẹ̀ ń bọ̀ wá rí nínú àwọn ìjọ mi àwọn ọ̀làrí àfùwá àwọn ìjọba àwọn ìjọba yẹtẹ̀kẹ̀ tó ní ẹ̀rọ àwọn tó ti fún ọ̀sọ̀ pé ẹ̀rọ ẹni pé ká gómìnà ní kábàṣe nìyà gorí ìyàwó olómìnira wọn lẹ́tọ̀ọ́ ni bákan náà wàlẹ̀ kárí ẹ̀rọ. أطلالهم مولدتني والقمر قتلهم مولدتني والمعازل أرتقى أما السوم مولدتني من الحديث في إن في أمتي إن كنت بعد نوع علي أجي أو كفوا ما تدلي في يوم تجي لا لكي إن في أمتي خصم كل أرتان ó sì gbẹ̀yìn lójijì ànábì ni ó mọ̀ wí yóò tẹ̀lé ayé tó parẹ́ wọ́n má kàn kọ́nà ọ̀gbọ́n gbọ́yìn dòkúta kọ́sọ̀ èèyàn kọ́sọ̀ dìnnà sí kọ́sọ̀ ti ewúrẹ́ mẹ́tòlù ànábì ni ó tẹ̀lé wọn. àwọn tàbí wá ní yàrá òṣèlú lọ ilé òṣìṣẹ́ ọlọ́run yóò gbèsè lẹ̀ sáwọn àdéhùn rẹ̀ ọ̀hún yẹ ti adúrún à ń láyé láyé lọ́wọ́ kí wọ́n sì gbàgbọ́ pé kò sẹ́ni kankan tá a lọ sí ìfún lódodo àfọlọ́yìn lọ́dodo kí wọ́n sì wúwo lẹ́nu ànábì níbẹ̀ ni ìgbà oní ọ̀wà tẹ́lẹ̀ ìdáàbò àrọ́sùn máa ń fi wọlé pọ̀ mọ́ọ̀rọ̀ ọdún nígbà wá ti pé iná wọn bá dáàbò asọ̀rọ̀ àbí ìwé wíwọ́ rẹ̀ nígbà wá tó fi wọn ọtí mímu táwọn bá mú gbàgbà yẹn tó dájú bàbá wọn ti kọ́ náà tẹ̀lé àwọn tí wọn máa tẹ̀lé wọn lẹ́lẹ́ yìí. àjẹpẹ́lẹ́ àwọn àdéhùn wá ní lọ́dọ̀ àdéhùn ọ̀sán náà sọ̀rọ̀ nínú àdéhùn yìí àmìlìdí àmọ̀ pé ẹ̀ ń bá ń kọ́ orin láyé bí tó gbà pé òun lẹ́yìn àánú yọ̀rọ̀ ìyá òde gbóná òní wọn ọdún èyí onítọ̀n ní tó bá tẹ̀ ọ́ ìyá àdéhùn àtẹ̀rẹ́ nínú tí ọ̀rọ̀ tó náà ń bọ̀ okùn tuntun náà ẹ máa máa fà ó lórí pé èèwọ̀ oníkùnkùn yóò lo etí rẹ̀ kọ́ máa fi gbọ́ oorun èyí ń bọ̀. nínú ọ̀rọ̀ àwọn àfà abẹ́bí màsán kọ́lọ̀ tó bá wọn lọ sí i òun sọ pé àgbẹ̀náwó yóò lò lè bá orin kíkọ ìmáàsì ìwà ojú èdè ìwà mùnáfíkì ìmọ̀ àbùkù sínú ọkà ni kàmáyé ìbùkún náà kò gbà náà ẹgbẹ́ bí omi bí ti máa ń mú kí olómi òun jáde. ìmọ̀ màdì kì í kọ́lọ̀ nǹkan bá jẹ kẹwọn bàbá sọ pé ìnáma yẹ fún àlù àìndàní ìfọ̀gá ẹ ẹ̀dẹ̀rẹ́ nìkan kan kọ́kọ́ lásìkò tiwa o tẹ bá tu onítọ̀gbò ẹ̀ẹ́dì ní pé fásitì òkì ńlọ nítọ̀gbò afáwa bẹ́ẹ̀ ibùdó àyà àwọn sọ pé àgbìnà rúkìá ti ṣe ìtọ́nà wọ́n ní rúkìá èṣù wọ́n ní ní orin kíkọ ìlọ́jẹ́. màbáàkì lè gbìnà wọ àtàbù ìgbà tí ọlọ́run àtúntẹ̀ rẹ̀ ṣé ní káwọn tọ̀rọ̀ orin kíkọ náà àwọn aburú wo oníbẹ̀ẹ́bí orin ní kíkọ. ìkíní tẹ̀lé pé ẹ̀dá kúndù wọ̀nyí ní gbígbọ́ yìí nọ́fọ̀rọ̀ta ní sàmáyé kọ̀ọ̀ánì ìkẹyìn àti gbọ́kùnrin àní àti gbọ́rọ̀ ọlọ́run yóò lè lára onígbọ́ orin gbígbọ́ ìmọ̀ ẹlẹ́yìn àpò níbi gbígbọ́ ọ̀rọ̀ ọlọ́run kò ní fẹ́ gbọ́kùnrin àní kódà ń wá àti tí wọ́n bá ń ṣe yóò lè lára rẹ̀ láti gbọ́ àbúrò alábọ̀ọ́ òǹdẹ̀dẹ̀ yìí nínú àwọn àbúrò tó mẹ́mẹ́ ni pé yóò lè lè kọ́ gba àǹfààní Qur'an a máa ń débi ọkọ̀ ọ̀fọ́ kò sí ní gbàgbọ́ yé ọ̀rọ̀ ọlọ́run yẹ Qur'an láti lè. ẹ bá kúndùn òun gbígbọ́ tadabbur kalamillah mímọ ronú sí ọ̀rọ̀ ọlọ́run yóò ṣòro fún onítàn. adùn ti ń bẹ níbi mímọ gbọ́ Qur'an mímọ gbọ́ wà sí kò ní í sí fún onítàn. lára àwọn aburú ìtìlẹ́ni mi máa gbọ́ òní ni pé anáwó bàálù ìlú náà ńláde tù ní ọwọ́ gbẹ̀ngẹ̀ tí máa ń léwájú níbi ìsìnà tóní orin kíkọ níbi jójíjó ibẹ̀ ìsìnà ibẹ̀ tó ti wọlé. lẹ́yìn náà tó ní pé anáwó yóò tó yẹ bọ̀dọ̀ wá ta wọ́n lè bọ̀dọ̀ mìíràn ìmáa tó ti gbọ́ ìmáa rárá ìmọ̀ ara aláàbò láì ní sáǹfà ní kankan balùwẹ̀ dọ́ra bí kò tó pé àbúrò ìnira oníbẹ̀rẹ̀. lára náà tó ní pé yòtẹ́sìkò ní sọ níbi àwọn ọ̀nàdà òṣèlú àtàkàyà ẹ̀ ń bá kúrò ní gbígbọ́ yóò fẹ́ràn àjò ní jíjó irú ẹni báwọn kò ní í sí ìtìjú kankan lára onítọ̀ yẹn pé òun yíbọ yí máa ń fa ìtìjú ìfẹ́ ẹ̀kọ́ máa ń lọ lára òun. lára náà tó ti rí pé anáwó ìfẹ́dìbò tàà ló kọ̀lọ̀kọ̀ ti rí ẹ̀ńbá ọkọ̀ máa ń gbọ́ ọkàn rẹ̀ ọ́ máa fàmà ní ó jẹ́ pé ẹ̀ńbá láti fi àwòrán tàbí láti ṣe ìgbà bẹ́ẹ̀ náà lẹni tó bá mọ́dù kíkọ́ ẹni tó kò ní bẹ́ẹ̀ lè fílẹ̀ ní àkókò kankan torí pé ọkà rẹ̀ yóò ta kùkù wá bẹ́ẹ̀. ẹni tó rọ̀ rẹ̀ bá ti wá rí báwọn ajẹ́kẹ́ muhammadu lọ ìfẹ́tọ́ yẹ kó ní tọ̀rọ̀ lọ ìfẹ́tọ́ yẹ kó ní tọ́lọ̀ irú ìfẹ́tọ́ yóò ti tẹ̀lé sí onígbọ̀n. ìta bá dé bẹ̀rẹ̀ sí pé lára àwọn ti dí gbọ́ tọ́lọ̀ mọ́ tọ́lọ̀ ń di ilé wọ̀ tọ́lọ̀ ń nínú sí oníkìtìmá oníkìtìmá ìmọ̀ tẹ́kíbọ́ ọmọ ní kíkọ́ àtàwọn irinṣẹ́ wọn. lára ìbákan náà àlùsìmọ́ ìlà sí ibà ìmọ̀ tẹ́kíbọ́ ọ̀rọ̀ ẹ̀yìn àtìkọ́ nípa túnjọ́rẹ̀ ìpè víkúrúkà àkọ́ọ́kà bímọ ìyá kan ọmọ yára nígbà tí ó ti bẹ̀rẹ̀ kọ́ wá dá ọ̀rọ̀ rẹ̀ lẹ́kọ̀ọ́ àtọ́ lẹ́yìn tó tètè ti bá ń bẹ́sẹ̀ tó bá ń rí inú rẹ̀ ò ní tòsí nígbà tí ní ẹ̀bí ìrọ̀tí ní ẹ̀sẹ̀ bàbá yìí lára àwọn òṣèlú ńláńlá ìlọ́wọ́ ló ti jẹ́ pé ìbátan náà bá ti ń ròyìn àwọn ọmọ àgbẹ̀ náà yẹn ní sílátì lọ́kọ́ ayé ẹlẹ́ẹ̀ka ní lọ́gọ́ta òtùwáyé dà sẹ́ni lọ́gọ́wá ni máa láyá ń fáwọn nílẹ̀ kàdáàmì ọ̀rọ̀ ìdòtúnrẹ́rì ọ̀rọ̀ tí ó sàǹfààní àti iṣẹ́ tí ó sàǹfààní àwọn tẹ́lẹ̀ máa lù sẹ́nà tí wọ́n bá ti di gbọ́ báyìí àwọn ọ̀rọ̀ tó máa lò àwọn máa ń ṣẹ́ kúrò bẹ́ẹ̀. náà yẹn ní pé lára àwọn nǹkan tá à ń pè sí gbọ́ lé ìtọ́lọ́wọ́ bá sí òní ẹ̀kẹ́ sí òní àtìgé lórí bíbà lọ́jọ́ wájú. Ìgbà wo lọ lẹ́tọ̀ọ́? Ìgbà wo ní ẹ̀ṣẹ̀ lẹ́tọ̀ọ́ fún mi? Àyèké mẹ́fà ni àwọn àyèké àwọn àyèké lẹ́tọ̀ọ́ àmọ̀kọ́. Ìsìmáwò nàmi na lẹ́wọ̀n olùkọ́ sí àwọn èèyàn ń gbé sí gbọ́dọ̀ ọ̀rọ̀ òní kẹ̀sí onímọ̀ ọ̀rọ̀ tí olóòkú fún ìbáṣọ. Bódà pé òkú ló ṣẹlẹ̀ à, ó yàtọ̀ sí òkú fún ìtawà òwò tó tẹ́lẹ̀ pẹ̀lú òun lè ní pé nẹ́fìlù aláàbò Ibrahim ìlànà ìlú lẹ́kọ́tà ti sáájú ìlú ọ̀rọ̀ tí Ibrahim sọ nípa pé kọ́wá gbogbo ẹ̀kọ́ ọ̀dà lórí ẹ̀kọ́ sẹ́yìn tányányá ìrùbà rẹ̀ ni pé ọ̀sá fẹ́ dá nínú àwọn méjèèjì ọ̀fẹ́ ìdàgbàsókè nàmínà nínú àwọn òṣèlú ńláńlá ọ̀pọ̀lọpọ̀ àdéhùn ló wá ó jìjẹ náà bá fọ́nà lọ́wọ́ àdéhùn ọ̀dọ́ta tí bí ibi díẹ̀ múlẹ̀ pé a ní òní wà lùdẹ́ náà láàyè tó ń lọ́rùn gbogbo láàyè olùdẹ́ nípa ọ̀pá olóògbé ẹ̀dá òní wọ àlùdẹ́ náà òní jẹra wọn. yẹ́nì kan àwọn nǹkan tí àwọn ìdúró fẹ́ ló ṣe tọ́lọ́mọ ọba ọ̀fẹ́ òní nàìjíríà ìlọ́wọ́ mẹ́bà wá bọ́ lẹ̀ nìkan ẹ̀bà wá gbé ìgbà e ọ̀ àwọn àbúrò ti bẹ nípò yìí òní ẹ̀fẹ́ ká gbọ́ yé yẹn ni pé ẹnìkan wá sọ̀rọ̀ ẹnì kejì rẹ̀ kọ́ pé lágbájá yìí ọ̀ yá yẹra báwo bá ti sí mẹ́ báyìí káàdì báyìí káwò ẹni máa sọ ní orí. sọ ẹni wá sọ lọ́rọ̀ bá ń kọ ìkíní láti sọ̀rọ̀ dé kàn wò má gbà tó bí má gbàgbọ́ lódodo má gbàgbọ́ lódodo ẹlẹ́ẹ̀kejì ni pé wà á kọ́ òwúrọ̀ ọ̀la lọ́wọ́ ọ̀dà lé wa lọ́wọ́ mẹ́ta rẹ̀ láyé láyé láyé rẹ̀ má bẹ́ẹ̀ má o yẹn ni pé àjẹ́ ha yọ pọ̀ láyé tó bá lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ wọ́yẹ o tún bá ṣe wá. láti náà ti di pé àyè ìgbéda òfin náà. خلق عادي سوري فتر حتى يدرك ما هو فيه كل ما تنظر شيء كل ما هو فيه جوزا إن جوا تمر عليك ألا يكون داخل طيب هو مو عليه هو سيور ما بيسيور ما دبا سيور ما سيور لا لكنك ألا يسمعوا هذا الكلام إلا سجدت فيها لا قيل قومي ọ̀rọ̀ tẹ́wọ́ àjọ mọ́ mẹ́jọ lé pẹ̀lú orí ẹ̀ lóṣù máa ń fi ilé ìlú gbé lásán lẹ́yìn ẹ̀sẹ̀ máa ń sọ̀rọ̀ bí ẹ̀sẹ̀ máa ń sọ̀rọ̀ tó lọ lọ́kàn lọ́lẹ̀ lọ́kàjá wọlé lójú kọlu àgbà àwọn olùdarí ìdíkòrò ọ̀sẹ̀ wọn lọ lóko àlẹ́ ọ̀sẹ̀ mẹ́lẹ̀ ìka ti ti léyìn ẹ̀rọ náà tó ti gbọ́ lóṣù tẹ̀lé ọ̀sẹ̀ mẹ́tọ̀ọ́ àdéhùn náà ìlà àdéhùn kẹ̀kọ́ ó ní wọ́n mú ìdá nípa káàdì wọn àwọn tí wọ́n kọ́ gbọ́dọ̀ àwọn kọ́ máa wá lọ lẹ́sí kọ́ lọ lẹ́sí má lọ lórí kó dúró sálà lọ́wọ́ ọ̀rọ̀ tí wọ́n kọ́ gbọ́ kọ́ máa wá ìgbọ́ irú àwọn mélòó rárá táwọn ọ̀nà ti fi ṣe ètò ìpínlẹ̀ ẹ̀dí àti ẹ̀dí àti ẹ̀dí láti ẹ̀dí lọ́wọ́ nínú ayé àti ìrànlọ́wọ́ ọlọ́run ní wà látàjà ṣàṣọ ẹ má máa fi mú fílẹ̀ nípa ara níná má sọ fún gbọ́nrán ní rẹ kí ni kí ṣe wàtàjà tó ti àbúrò rẹ kìí náà yàn rẹ yìí tọ́wọ́ tó nípa tàjà tó ìtọ́ fúnfún ìmá tẹ́tí mú mi ìṣòro ara rẹ nìyí ọwọ́ òjíṣẹ́ náà bá tọ́lọ̀ tọ́lọ̀ ọ̀rẹ́ ìgbẹ́sẹ̀ náà àníbi ti ṣe ìrírí àti ìdájí bẹ́ẹ̀ ó ní mọ̀ní sàmà àlà àdéhùn ìfọwọ́n ìfọwọ́n ìdáwọ̀ káàdùn náà ẹ máa ń tẹ́tí lórí àwọn èèyàn kan ó sì jẹ́ pé wọn ò fẹ́ kọ́ bọ́rọ̀ táwọn ń sọ ṣùgbọ́n wà ní ti bọ́ kí ni ìdí oníkan sọ́jà lè dá tó gba fi òkú lẹ́yìn ánúfà yọ̀wọ̀ ìyá òní tó gbóná wọ́n rọ̀ sí ìdí oníkan sọ́jà lè dá àlùfíà eléyìí jẹ́ àwọn tí a ti ètò ṣe lẹ́yìn tí tètè bí a ọlọ́run bá kó ìlera rẹ̀ ọlọ́run bá kò ní í fi ìkíńlẹ̀ pé ẹni tí bá ń bu ẹni lò ẹni tí bá ń bẹnu dáta ẹ̀sìn ọlọ́run bàbá tó nípa ìfẹ́sọ̀ ẹlọ́run ẹ̀sìn Islam àbí ń bu ọlọ́run àbókùnrin ẹ̀sìn àbáwọn sọ̀hábà àbáwọn sẹ́ńdí àyìnbí ọlọ́run àbáwọn sẹ́ńdí onímọ̀ ìkọ́ ìmọ̀ àtẹ́sí ìjókòó ẹ̀sẹ̀ ní bá náà yọ bí àdìsí bí àdìsí fún un. lára náà tó ń gbé àdìsí máa ń wọlé náà ìmọ̀ àtẹ́tí gbọ́ orin àdìgbò ilé ìlú náà. lára nǹkan bí àwọn máa ń tẹ́tí lọ́sọ̀ ọ̀rẹ́ àdìsí máa ń lọ kéèlà ìmọ̀ àgbọ́rẹ́ àti nìyíma ọ̀rọ̀ bákan náà ìmọ̀ àpẹ́tọ́rọ̀ àwọn ìtàkùtù jọba ìjọba àwọn ọmọ àkùnà wọn kò sáà ní ọjọ́ mẹ́ta lọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba wọn kò sáà ní ọjọ́ mẹ́ta. Thank you. máa ti kàwé ẹ̀ kí. Àmín. Àmín. Àmín. Àmì. Àwọn Yorùbá ní ìjọ tí ọba Kánilá ìkó kùlà máa ń di ìjọ. Sọ̀rọ̀ ń dun àbá àkọ́. Wọ́n ní ayé pé ó ti yí padà. Níbi tí àti ẹ̀wà fẹ́ máa ewu máa ń dáná lọ àbá kan sọ pélé ọ̀dà àbá mi sọ pélé ọ̀dà níbo làwọn ayé àtìlẹ́yìn òun ti fi táà yé àtìlẹ́yìn ìkíní ojútùú wípé kálukú náà gbọ́n wá bí ó ti lẹ́kọ̀ọ́ pàpọ̀ lọ́wọ́ ní ìbá ti mímọ̀ nípa ọ̀rọ̀ lọ́wọ́ oníṣẹ́ fi ẹ̀kọ́ kan fún yìí èmi ẹlẹ́ẹ̀kejì tó wípé nǹkan lè dà àdúgbò lọ. ètò ìpè ìdààmú bí ètò ẹnu àwọn eléyìí So àtúntò ìwé ìgbésẹ̀ tí ọ̀nà tó lọ dà bí o bá gbé ọmọ sí ọ̀dà ní ẹ̀fọ́ máa ń bá àyè lé ìyàwó wọn lórí. ṣùgbọ́n àwọn àlámà rí ẹ̀sìn kan tó ti wípé ṣẹ̀rí ẹ̀wò ní pẹ̀lú ẹni tí bá wá ń ṣe yóò àfẹ́ máa kọ̀rọ̀ lọ́rùn yóò fẹ́ máa fi báàgì ọ̀rọ̀ rẹ̀ tó eléyìí ọkọ̀ dáadáa ṣùgbọ́n láti wá nù ẹ̀ ń bá lọ́dà kátẹ́tí gbẹ̀lẹ̀ ẹ̀ ń bá ní ọ̀dà kátẹ́tí gbẹ̀lẹ̀ ẹ̀bọ́n lọ fún alájọ kó fún aláàká yìí làákà yìí láti àjọ wípé ìwọ́n lẹ́sìn máa ń kọ́ ní tí ọ̀rọ̀ àti ìròyìn náà fi dára rẹ̀ bọ̀ tó làákà yìí tọ́lọ́ fún wa odidi ọdún ilé yóò fi mọ̀ pé eléyìí lọ́nà eléyìí lọ́nà ọlọ́ni iná àdìlẹ́wò tẹ̀lé ìmọ̀ ẹ̀ṣẹ̀ agbára náà kàn sọ̀rọ̀ mọ̀lùkọ́ ti yé lórí ìbéèrè náà kí ni ìbéèrè yẹn bẹ́ẹ̀ kì í. ọlọ́run ọlọ́run ọ̀sán ni sẹ́yìn tí wọ́n ti bá ti fara mọ́ ẹ lọ ara àwọn tí wọ́n tẹ́ ní ibi ọ̀nà ọ̀tọ̀ tó máa wọ́n lè jẹ́ fúlàní tó ti yé fúlàní pọ̀ dáadáa wọ́n lè má jẹ́ fúlàní ìjìnlẹ̀ ní sáwọn ṣẹ́ mu ìtàkà máa ń tọ́jú àgbẹ̀ pé alọ́mọ àmì ń ná ìlà ọ̀dọ́ nìyẹn ọlọ́run ti á lẹ́yìn ìbàjẹ́ nínú ìlú wọn kọ́mọ bisọ́rọ̀ lọ́wọ́ àwọn dábẹ́ àwọn tẹ́ ń dàrú ọlọ́run ọmọ yìí ojú wọn ó sì lágbára ní wọn lórí agbára ní kọ́nà wá ní òṣèlú lórí kó bá nàá mọ́ ọ́ lórí àbí àtàwọn ọ̀sẹ̀. Wọ́n ti tẹ́lẹ̀ bèrè pé ǹjẹ́ ó da kí a máa fi aṣọ káwọn fi bá àwọn bóyá káwọn fi gbà dé káwọn fi aṣọ tó ti tó ní àwọn nípa àwọn ọmọ ìdáhùn sí ìbéèrè ẹni bí abọ́tí tó sáré nígbà máa aláàjì nígbà máa abọ́tí ò ní ìlú àdéhùn nígbà máa sábà ń sọ nípa àdéhùn olùgbà tí yẹn bá tó fi owó nìkan lẹ́yìn yẹn lè fi nípa ẹ̀ á ń tẹ̀lé tẹ̀ ó lè fi rẹ̀ fún nípa ìníta fún gbòòrò lẹ́yìn tó lẹ́yìn ètò ìrìnlẹ̀ ẹni pé agbọ̀wé ti kú fọmẹ́lọ àtúndé àti ẹnì kan ní kó wọ́n wọ́n mú sọ́n bá wọn ìdè fún òdòdó lọ́wọ́ lọ́wọ́ ewu tí kà ń bẹ́ síbẹ̀ pé àwọn ènìyàn kọ̀ àwọn ènìyàn wọn kọ̀ àwọn tó bá jẹ́ bí onípa wa ká máa tàkì ìkànnì àwọn olùkọ́ wa ní máàlù alọ́bí wọ́n ti fún ọlọ́mọ ti forí jù ní má dá fún ọmọ ọlọ́pọ̀ yẹn mú láwọn àti ìgbà tí a ti dé wọn á lọ kí wọn ní aláàbàbà náà ẹ máa kíyèsí àwọn tó bá dé bí onípa ní o ẹ má ti ṣeré rárá o ẹ má ti ṣeré o tòun ẹni pé àwọn ẹni bí sábà ń sọ nípa orí mi yìí aṣọ yìí wọ bàtà téèyàn wọ fìlà téèyàn lé níta lè yàn sáǹkàn ìkọlù kọ́ kọ́lá wa àwọn ẹni tí ń bẹ̀rù àwọn olóògùn wà dáadáa ṣùgbọ́n ìgbàgbọ́ ti àkàtì pé láyé sí ìbàdí ìlànà àtàkùn lọ́wọ́ gánà wà lọ́wọ́ káàdì. ṣé ìgbàláyé wà fún obìnrin kan tó ṣe pé irun rẹ̀ ó le láti wá sí bí a ti ìgbàsá láti fi sí kó lè bá a pọ̀. Fáàlì tí wọ́n bẹ́ẹ̀ ti sínú kò ní kó nira ta sọ́nà ọ̀rẹ́ ìta pẹ̀lú jogún láti. Màtí ọ̀bà ti fi kó nira ta ẹ̀yà àtìlẹ́yìn wá èèwọ̀ ní ọ̀pọ̀. Asọ̀nà wọ́n wọlé. Ní bèrè bèrè sí ǹjẹ́ court marriage sọ́tù ẹ̀lẹ̀ ṣé ìsìlámù gbà wà láyé káfí ìbéèrè lẹ́ẹ̀kì ìṣọwá fún wọn wọ́n ní kí obìnrin kan wọ́n kọ̀ fún ọkọ rẹ̀ ìkọ̀fẹ́ kọ̀kọ̀ rẹ̀ wọ́n fẹ́yàwó ni ó wá ní kọ̀kọ̀ mọ́ lọ sí káwọn lọ sí kọ́tù máa lè ìṣe irú ọkọ bẹ́ẹ̀ ni ṣé o lè ṣe kókò kó o fẹ́ padà sí sáríà ṣé o lè ṣe kọ́kọ̀ lọ sí kọ́tù máa lè láti fẹ́ ẹni alákọ̀ọ́kọ́ òun màá lọ́ta kó òun ti ṣe lóun ti tẹ̀lé àtẹ̀lé kọ́ kó máa ti máa níyà tí bàbá yìí wà fún ọkùnrin bẹ́ẹ̀. court marriage court marriage court marriage ni wípé ọkùnrin àtọ́kùnrin tí kọ́ọ̀tù bá ti ṣe tó pọ̀ kò ní sígbà láàyè láti fẹ́ kejì àbí ìgbẹ́ kò ní sígbà láàyè lọ́wọ́ wa láti fẹ́ kejì kí n tó dà ní pé ìkíní kìí ṣe gbogbo mùsùlùmí lè fẹ́ kìí ṣe gbogbo obìnrin ní mùsùlùmí ọkùnrin lè fẹ́ kìí ṣe gbogbo ọkùnrin lọ́mọ wa tọ́jú obìnrin tọ́jú mùsùlùmí ló lè fẹ́ ọkùnrin tó bá lẹ́sìn tó níwà ìjẹ́nìlá kan obìnrin oníhàn lẹ́sìn ìwà náà ó ti tún mùsùlùmí jáde bá fẹ́ mi. adékòwé obìnrin tó bá ń mẹ́tí wá sọ pé first marriage ló fẹ́ ṣe kìí ṣe kó omi jẹ́ àgbẹ̀lẹ̀ pẹ̀lú ọ̀fẹ́ tó mùsùlùmí ọ̀fẹ́ ni. ní ti sọ ọmọ ní gbígbé ìtọ́nà ń ṣe lẹ́kọ̀ọ́ fún ọ bí káwọn ọmọ ṣe lé wọ̀ ìtumọ̀ rẹ̀ ìgbàláyé bẹ́ẹ̀ fọ́ọ̀mù tó bá jẹ́ tó bá kótó pẹ́kì ìkẹta ìkẹrin ìlànà ìjẹun. mo fẹ́ fún aṣọ ìlú lọ ní ẹ̀kọ́ tí máa tètè lọ sí àìsí ìlú ìfẹ́. àtọ̀yìnwó náà ti tẹ̀lé bá wọ́n fẹ́ ìlú láti lọ sí ìlú. obìnrin tó bá dá ọkọ̀ ọkùnrin tó dá obìnrin mú ọkọ̀ ọkùnrin ti tọ̀dọ̀ fẹ́. obìnrin tí ọ̀rọ̀ alẹ́ sìn ọkọ̀ tí ọ̀rọ̀ sìn ní ọjọ́ náà ti ra wọn báyìí. èyí ni wípé òtún ti jẹ́ fọ́ọ̀mù àti ìlú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lá ìgbàláyè ń bẹ fọ́ọ̀mù ní obìnrin kan ní òṣèlú ọkùnrin lójú méjì ṣùgbọ́n tó ń lé ọkàn náà ní ní àlọ́kọ́ rẹ̀ tó gómìnà wa ló mẹ́tẹ̀ẹ̀tì kọ́kọ́ rẹ̀ pípọ̀ pé ọkùnrin lè gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n kí èsì ló dúdú ẹ̀kọ́ ọ̀kọ́ yìí torí bí ọ̀padà ní oṣù jàmbá onísọfọ kọlọ lè bára àwọn olùdókòwò méjì lè kéde kàkà ní kàkà ní kàkà ìwádìí kúrò fún náà kéé tilẹ̀ tó gbé bẹ́ẹ̀ kọ́ fẹ́ fẹ́ obìnrin tó lágbàá yé nípa ìfẹ́ ọlọ́run ọlọ́run náà. náà yẹta. ọwọ́ àwọn ọlọ́run ṣẹ̀ jáde látara gbé kí ìwáyé ìdíjà wọn. ó padà wá lọ títà ṣe pamọ́ tó lẹ́sìn sọ ní fún ọdún ọdún pamọ́ tí àwọn olè wọn mọ̀ tí àwọn olè wọn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ pamọ́ lọ́dà tó pamọ́ ìkíní ni pé ọkùnrin tó bá ti dìbò sí ìlú ẹ̀yìn ìbámu tó wá padà ní pé èyí bóun ti ń lọ yìí ẹ̀kọ́ wọn fẹ́ àwọn òkèèjì tó wọn bá fẹ́ nǹkan wọ́n á wò ní pé à wọ́n máa ti gbẹ́bìnrin ládé wọn tó wà lọ sẹ́ síta òun náà tún lé wọn. ewu tó ti ní pé nígbà ọ̀bá kú ìyàwó mi ìyàwó mi kó mi ìyàwó mi àwọn ọmọ náà mọ̀ pé bàbá àwọn tó bí náà wọn sọ síta ọ̀tálẹ̀ ńlẹ̀ dálẹ̀ ìyẹn fẹ́ dálẹ̀ láàrin wọn. tòun tí ọ̀rọ̀ wa dájú alẹ́ ní ìbálòpọ̀ kí ọ̀tá yìí yanjú ẹ̀yìn ẹ̀wù ní ọ̀fẹ́ kan ní òtún wọn mọ̀ gbogbo ní ìgbéyàwó ní o náà lọ́yà tàkùnà ní ọ̀rọ̀ àti ọ̀rọ̀ mi lórí ọmọ rẹ̀ ní òfẹ́ mi ẹ̀rí àdúgbò láyé láti láti fi lọ. ìwọ kankan kéèyàn wá kéèyàn ti gbin ọ̀gá lẹ̀ ní òtún jáde ní ìgbéyàwó lọ sọ̀rọ̀ àwọn yóò lọ yóò nà lọ. Sọ́kọ́ máa tẹ̀sọ́ ẹjọ́ ìdáhùn àwọn akọ́ṣà wọn ẹjọ́ náà wọn á ti wọlé lọ́kùnrin wọn náà wọ́n ti fún ọlọ́run jọ àwọn tá à ń sọ ní ẹ̀sẹ̀ wọn náà. يا رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك